وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوانا الإيمان السلام عليكم ورحمة الله وبركاته لن يبلغ وقوى أتينوا عليكم بالله ومبارك محمد صلى الله عليه وسلم eléyìí ni ọjọ́ àkọ́kọ́ wa nínú ọmọdánà ọjọ́ yìí tí a bẹ̀rẹ̀ fèsì òkùnhàn síwájú ọgbọ́n bẹ́ẹ̀ bá sìyàn lórí àádúgbẹ́ ọmọ èèyàn lásán bá ṣe wá lórí bàbá tó fẹ́ ọlọ́run bínú láti wá ní ọlọ́run ọba subhanahu wa ta'ala tó wù náà retí ọpẹ́ lọ́wọ́ wa olùgbà tí ọlọ́run ọba sọwọ́ fún yàn kí ẹgbẹ́ ọ̀pẹ́ yá ẹ̀kẹ́ ìdúpẹ́ ọlọ́pọ̀lọpọ̀ wa bí ẹ bá yẹ ìdúpẹ́ fọlọ́run ọba olùgbà tá a bá rí pé a sì ń tàbí ilé ìlú láyé láàárọ̀ àwọn tọ́pẹ́ ọkọlẹ́mọlé ọfímalẹ́mọ ọ̀rọ̀ àgbẹ̀lẹ́lẹ̀ ọ̀rọ̀ àmọ́kùnrin sí gbogbo ẹ̀dá orí pọ̀ tọ́nà bá ti fẹ́dà ìyẹn ló fà tọ́nà bá ń sọ nínú alùpàlì pẹ̀lú wà ń tẹ́ ọlọ́run ní ẹbá máa ka àwọn orí ọjọ́ kan tí ìrìn náà bá ṣe fún ẹlẹ́mọ̀ká ní méjì mẹ́ta ọlọ́run lè lè kàtà èyàn wọ́n lè rò pé kí lè yàn gan ní fún ara àyàn ní tí mi gan ní lásán mo lè kà ní tí mi gan ní mo ní lásán mo lè kà ká ní gbogbo tọ́lọ̀ sí ẹni gbogbo tí mo ní náà orí ọlọ́run bá ní náà lè kà mẹ́ẹ̀ àgbọ̀n tọ́lọ̀ sọ àgbọ̀n yìí ọlọ́run mo lè mọ̀ ọ́ níjọ́ tí nǹkan kan nù káàtì ara wa níjọ́ ló bá là yẹ láti mọ̀ àlè ká lọ ọ̀rọ̀ lá ń sọ yìí ọ̀rọ̀ yẹn ń gbọ́ yìí pé ní sọ ẹ̀ ń gbọ́ sí iye àwọn mí ń lónìí tí wọ́n fẹ́ gbọ́ ọ̀rọ̀ látara pé kankan ti kọlu etí wọn díẹ̀ wọ́n wà ara kankan wọ́n wà túbọ̀ etí wọn báyìí àbíkóra mi bẹ́ẹ̀ pé kàní bá ń dùn ẹ́ yóò rẹ̀ yọ̀kan méjì yóò gbọ́ dáadáa yóò rà méjì kò wọ́n láti pé wọ́n gbọ́rọ̀ náà kílíẹ̀lì ó sì nígbà tó tún lè ṣiṣẹ́ máa ẹyọ kọ̀ọ̀kan yọ̀ra pé ń nísìn yóò tó 200,000 naira four hundred thousand ní ọ̀rẹ́ rẹ̀ ọ̀sẹ̀ tí wọ́n tó gbọ́rọ̀ náà yóò fi máa wọ ẹnu ẹni tó ń sọ̀rọ̀ náà fún ilé gbọ́ tán ó sì láti fún ìṣẹ́ mà ká gbọ́rọ̀ lásán náà bẹ́ẹ̀ náà ni ká sọ̀rọ̀ wọ́n bá ti kó hùn jáde lẹ́nu lágbè lọ sí owó lè mọ̀ náà àwọn ń gbọ́rọ̀ à ń kọmíkéètì à ń bára wa sọ̀rọ̀ láàrin ara wa a sì bá balẹ̀ àkánjú lábẹ́ òrùlé ọlọ́run lábẹ́ atẹ́gùn rẹ̀ lábẹ́ àlàáfíà rẹ̀ bí ẹ bá fẹ́ dán lóòrò láwọn mtn ló mọ́ tí owó wọn ti já ọ̀rọ̀ sẹ́jú kan ọmọ ẹgbẹ́ ọ̀sán bí mtn fún ọ láǹfààní pé kọ́ gbọ́ wà tẹ́lẹ̀ kejì rẹ wọ́n fún yín láǹfààní àti communicate wọ́n fún wà tẹ́lẹ̀ kejì rẹ láǹfààní àti communicate mo bá ra kírẹ́dìtì one thousand naira tí wà ní abẹ́ communicate ara yín láàrin one hour ohun kan ẹwà wọ ẹwà wọ iye ẹ̀dá ọ̀rọ̀ tí ní àti ti bá sọ̀rọ̀ lónìí pé pé àmàlùmí mẹ́rin jẹ́ ìṣẹ́ náà ni pé ká kọ́ńté àwọn network group náà akọ̀fẹ́ kọ́mí aláǹfààní àti bára sọ̀rọ̀ ọ̀lọ́jọ́ sọ yìí sí ẹmà sanwó rẹ̀ pẹ́ nìjọ kan ẹ̀yìn tẹ́ ìlú ni'matallahi la tunsuha tí lákàí lásọ̀ ni ọlọ́run àdúgbò orí pọ̀ tó ṣe amẹ́ta ń dúpẹ́ rẹ̀ lọ́wọ́ báyìí tá a lò pé ọ̀rọ̀ wa tọ́pẹ́ ó ní pé rọ̀mọ̀tọ́nà tá a gbà lọ olódàbí àná ìlò ọjọ́ ayé tí ó ti ń súnmọ́ra púpọ̀ anábì sì ti sọ anábì sọ àdéhìí kan ẹ máa ronú pé sísì pọ̀ sí anábì ní nígbà tí ó máa ṣe gbàgbé àbádé seven years yóò have seven days seven years yóò dàbí ní bí àwọn seven days bẹ́ẹ̀ ma ní don't tábà lónù àbí lo seven months fi máa ń dáadáa àbí forty forty years ẹ máa lò ó nínú forty months yẹn ni pé ọdún tó máa fẹ́ dà gẹ́gẹ́ bí oṣù kan gbàtàwà kéré àwẹ́ mọ́ ń jìnà síra wọn o nísìnyí báyìí ọdún ìjìnà síra wọn náà gbogbo àwọn tá a bí dáná ti gbájú wa lẹ́nu náà lẹ́nu ojú òní iná tó sí ìyàwó tí wọ́n ti akúnlẹ̀ tó báyìí ojú ọjọ́ ń sáré náà o. àmọ́tò ti bẹ́ẹ̀ náà bọ́jọ́ ṣe kú tó àìmọye ẹ̀dẹ́ èèyàn tá a jọ gbàwẹ̀ tán lè sìn pé adúgbọ́dọ̀ náà ọba tọ́lọ ní ààrẹ mi oṣù tọ́lọ ní kẹ́mi wá rẹ̀ ní oṣù tá a tún ní àyínà àti ìdúgbẹ̀rẹ̀ jọ náà ṣé ẹjá bèèrè lọ wa pé láti gbàgbọ́ àbí wọ́n gbàgbé mi àti ẹ lóòótọ́ àsìkò wa ní òkú kò sì fún wa kún turúbọ́lọ̀wọ̀ ìgbóyàn fún amóhùn orí ìtọ́fọ́ wa orí ìlàfẹ́ dúpẹ́ rẹ̀ àwá kò lórí Islam lórí náà tó gbé bó ṣe fáwà náà lẹ́mí àmì ẹ̀ tó jẹ́ kírísítẹ́nì lọ́nà fún lẹ́gbẹ̀ẹ́ tó ló ti kùdísì àmì ìgbèmí tó kùdísì àmórin ká pàtàkì pé àà ah, ah, orin mọ̀lẹ́lẹ́ tó spẹ́ṣà àwá kò lórí ìsìlámù ẹmẹ́gà tánra wájẹ́ ohun sẹ́ẹ̀fẹ́ sọ pé láàrin ọdún tó lọ tó fìdí sí pé a ń dágbére kò sí ẹ̀dá ọdún tó jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ tí ó lè gbèdè lórí sí lórí jẹ́ pítà bá ń dúpẹ́ pé adúpẹ́ àgbàwẹ́ tó lóyìí nítorí ká máa wò ní pé ìgbà ló tó nìtùmọ̀ pé ní ah, àpòrùgbẹ́ tí mo fún fi àwẹ̀ òwè sí kò nìtùmọ̀ náà sọ lékún lẹ́sìn àwọn ẹ̀ṣẹ̀ tó ń ṣẹ̀ sọ dínkù sọ ń fi wọ́n lẹ̀ díẹ̀ díẹ̀ bàbá dì kí là ń fẹ́ fún ìyá ńlẹ́yà sí ọ ni kọ́ ti kú lẹ́sìn ìjọba bẹ́ẹ̀ pín ọ nítorí pé ẹnu ẹ̀ṣẹ̀ yóò sì ní tó mọ́ tó wọn ọkùnkùn sí ń dàgbà sí ní ni ẹ̀ṣẹ̀ tó ń ṣẹ̀ pọ̀ sí ọlọ́run adúgbẹ́rù ọlọ́pàá fún pàdé lónìí o mọ́tàgí àgbà àwọn náà pẹ̀lú àlàáfíà yàpá pẹ̀lú olódúndùn yàpá ìbẹ̀rẹ̀ ọlọ́run bá náà gẹ́gẹ́ bí ṣe wa àwọn afẹ́bẹ̀ ìlú sí ìta akọ́mọ́ ti síwájú akọ́mọ́ sí mọ̀kọ́dímà mọ̀kọ́dímà yìí ìtìsíwájú àwọn ní olùgbé agbábọ̀ yìí fẹ́ni tí ó jẹ́ àkọ́kọ́ orí kò sí bá sì sí ààrẹ rẹ̀ bí àkọ́kọ́ rẹ̀ gbọ́ tẹ̀síìrì lọ́dọ̀ àwọn súnà ẹni tó jẹ́ kọ̀ọ̀kan tó bá kẹ́ni kẹ́yẹ́ ní ìlú ẹlẹ́gbẹ́ kò lè bá gbọ́ wáyé abẹ́ẹ̀sí ń gbọ́ wá ń ta náà tó ń nù láǹfààní àti gbọ́ tẹ̀síìrù táwọn súnà máa ń ṣe rí tí wọ́n á gbọ́ ẹgbẹ́ ókè kí ni àwọn tó ń bẹ láàrín tẹ̀síìrù táwọn alùsùn náà ṣe àti tẹ̀síìrù táwọn ti òye sáà alùsùn náà ti wọ́n ṣe kí àwọn tó ń ó láwọn fi sìn ọkọ́ nímọ̀ yẹn ní gbogbo bàtà afẹ́bẹ̀rẹ̀ tẹ̀sí afẹ́ sàlàyé nípa náà ń pè ní science of tẹ̀sí kí ni bí wọ́n ṣe gbà tú aluhan bàbá fẹ́ tú kùrán kó la ṣe tú ìjẹ́ mọ̀ pé kùránì tayọ pé tẹ̀sí kùránì tayọ pé àwẹ́sì dé ẹkì kwan lọ́rùn mọ́lẹ̀ ọyẹ máa tú ṣùhánàlá ìwádìí kan rẹ̀ ìdí rẹ̀ bẹ́ẹ̀ bá dé àwọn yunifásitì ní ẹlọ́mọwá láwọn jámẹ́ àwọn àṣọ́nà àtọ́ àwọn tẹ̀sílẹ̀ àṣọ́ àwọn yunifásitì ọ̀rọ̀ wáyà yóò nílẹ̀ lọ́bàwá tí a lára àwọn àmọ́ tó ẹgbẹ́ yẹn fẹ́ kọ pé èmi náà fẹ́ kẹ́kọ̀ọ́ rẹ̀ pé kí yẹ pé mo kẹ́kọ̀ọ́ jáde nínú mà báyìí nínú báyìí nínú báyìí tẹ̀sí ìlú dáadọ́ ni ìyẹn wọ́n mọ́ ń kọ́ àsì kọ́ọ̀sì bí wọ́n ṣe ń kọ́ mẹ́sì àsì kọ́ọ̀sì tí ìyẹn lè kù fìrí nísìn ó sì kí ọmọ mẹ́lẹ̀ pàtó yọ ọmọ rẹ̀ kó ní wọ́n nínú inú dàmú rẹ̀ ó sì kí abẹ bọ́ ọmọ rẹ̀ nú tó lè bí <laughs>

wọ́n lè ṣe ń lọ nílùú ọdún nílùú ọ ó yá ọdún ìdí àwọn tó lókùtà lókùtà pé kọ́bí kọ́bí ló kọ́wọ́rí kó á lóògùn fún kó á tayẹ kọ́ nú kò sẹ́ tó lè lọ́wọ́ lówó àmì bọ́rọ̀ tẹ̀sí ìsìlẹ̀ nìyẹn tẹ̀sí kọ́ọ̀sì kan ara bẹ́ẹ̀ lọ pé pàtàkì kò rí bẹ́ẹ̀ ìtàn sọ fún alẹ́ ẹ àlẹ́ kò fìlì kálá afẹ́mọ́ pé afẹ́mọ́ sí tẹ̀sí èyí kú fi wọ́n mẹ́ ilé ẹ̀ka máa bèèrè lọ ara wa pé ẹ̀yìn tẹ́ ń gbọ́ mi ẹ́ bèèrè kí mi náà sì bèèrè lọ ara pé sí ni wọ́n á ṣe tẹ̀sí àti kọ́ọ̀sì níbi ìgbé ìgbà mi ìsìn ibi ká ní jẹ́nà tó wá fẹ́ sí fún wa yìí lọ́nà àwọn ìwà mọ́ kó ìtàn ìlú nípa wọ́n wá di ẹ̀bọ̀nù ní o bó ní o bá tàbá di kìnnìkan a máa tẹ́kẹ́ ìgbàsí kéré kan àyè gbogbo aláwọ̀ ń wí àyè sí báwùjọ tí báwùjọ wá ti rí báwùjọ wá ti rí ló sọ wá ló sọ ọrú àyídẹni tí ń bọ́ síwájú àwọn pé àfẹ́síwá sí fún ẹkọjọ báwùjọ tí wá ti rí bẹ́ẹ̀ bá dí àwọn ojú tí wá ń ta akọ́ni ọ̀dọ̀ àwọn afá afọ̀kàwátìrà mi ó ní àwọn díẹ̀ díẹ̀ tí àwọn masàlàyé ní nípa ìmọ̀ tẹ̀sí ẹnu nǹkan tí ó káwa tó kàn lè yá wa díẹ̀ fáfẹ́ gbọ́ wà sí àhá onílára àsàlàyé fún wa pé bóò la ṣe ń ti tẹ̀sí. afáwa Al-Albani rahimahullahu ta'ala àtàwọn afá mi náà náà afá súnmọ́ wọ́n ṣe àwọn tíra púpọ̀ kéèfà yẹ jù àlẹ́ ìnà an nufassira al-Qur'an tíra ni àbíká sọ pé wọ́n sọ di tíra ìdánilẹ́kọ̀ọ́ ní tíra lọ sí àwọn ọ̀sẹ̀ ọ̀sọ̀ di tíra lónìí tíra làwọn ti àwọn ìdánilẹ́kọ̀ọ́ àti gbọ́ ní rẹ̀ gbọ́ tíra ìlànà ń kà wọ́n sì di tíra ní. kéèmà yẹ jùlọ àlẹ́ ìnà àdùn fásitì alukur'an bá a bá fẹ́ tú alukur'an kèé ṣe bóòlù yẹ ká ti tú dandan fún wa ní kì í bóòlù pé ọ ní ọ̀nà mí tọ́ ọgbọ́rọ̀ gbà tó àrùkù hánì àpọ̀nà yìí ìtumọ̀ yẹ́ tó wà mẹ́rù kẹfà yẹ́ jù àlẹ́nà annufasira al bó ló ṣe pọn dandan fún wa kẹfà kẹfà kẹfà annufasira al-Qur'an bó láyé tó kùrán náà wa kátó al-Qur'an al-Karim òun náà ni tí a bá sọ kátó wá bẹ̀rẹ̀ ẹ̀ sí orí tí a bá dé ní ọdún tó lọ bẹ́ẹ̀ bá fẹ́ tó al-Qur'an al ọ̀nà méjì ó ní àwọn àfà ní wọ́n gbà pé ìyẹn lè tú Al-Qur'an ọ̀nà méjì ni àbíká sọ pé ọ̀nà méjì làwọn èèyàn ń gbà fi tú Al-Qur'an ọ̀nà àkọ́kọ́ tafsirul Qur'an bil mahdhur tafsirul Qur'an bil mahdhur òun ni ká tú alùkùnránì kẹrí ká tú pẹ̀lú ẹ̀rí pàṣípà ma fúrù mo ṣe lè túnú tó fi lè kí ó fi lè nítùmọ̀ sí wa ká tú alùkùnránì pẹ̀lú ẹ̀rí ká tú alùkùnránì pẹ̀lú kí ni pẹ̀lú ẹ̀rí ajẹ́pẹ́ ìdúwà yọ pé ajẹ́pẹ́ ọ̀nà kejì ni pé tafsir alùkùnránì ìgbé ìdúmọ́ta alìmọ̀tò kéèyàn tú alùkùnránì lọ́nà kí ẹmọ́ fi ẹ̀rí tú alfuhan òun náà pẹ̀lú the right tafsir the right kí ẹ̀yẹn tú alfuhan kẹ̀lí pẹ̀lú làákàyè bí ẹ bá ti tú pẹ̀lú làákàyè kò tú pẹ̀lú ẹ̀rí nù tó gbé ẹ̀rí làákàyè kan làákàyè mẹ́rin àìrí làákàyè mẹ́rin báwo la ṣe tú Al-Qur'ani pẹ̀lú ẹ̀rí ọ̀nà mẹ́ta ó ní ìyẹn lè gbà tú Al-Qur'ani àbí ká ní pèlè mẹ́ta lọ́nà apá kan náà àfá mi ó lè jẹ́ pèlè mẹ́rin bó ti àjá sí pé ìpele mẹ́rin omi ara wọn tó ẹgbẹ́ lọ fi sí tafsiru bi rahi èyí tó kú jẹ́lẹ̀ kẹrin àyè ó ti kó sábẹ́ ẹ̀hẹ́n tẹ̀sí òmìnira ipò mi bẹ́ẹ̀ bá fẹ́ tó àrùn hàn tó fi já sí pé ntọ́nà ń sọ gangan tó jẹ́ pé ntọ́nà bá ń sọ gangan lẹ́ẹ̀mà sọ báwọn tí wọ́n dìbò náà gbọ́wà sí òun ni àwọn tí wọ́n gbọ́wà sí òfin yí padà tábẹ́ ntọ́nà bá ń sọ fún wọn láti ntọ́nà ń sọ fún náà ń sọ kò hàn àbúrò wájẹ́ pé àtúkù yóò mọ̀ já sí pé tọ́lọ̀ sọ ká sọ àsọ̀nkàmì ló jẹ́ pé tẹ̀sù táwọn èèyàn ṣe lónìí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ kèé sí tọ́lọ̀ ń wí làwọn èèyàn ń wí kọ́nà òun ni níkàwùyọ́ káàkùnrin yàtọ̀ àwọn èèyàn gbọ́wà sí lẹ́nu àwọn afáfá àwọn èèyàn sì ní fọkànbalẹ̀ lórí àwọn afá àti gbọ́wà sí wọn bí ní afá yóò fi sọ̀wọ́ láti gbọ́wà sí rẹ̀ àwọn abẹ́ẹ̀gbẹ́ lérí àyípadà náà tó ní wọ́n wà lónìí náà wọ́n sì mẹ́rin náà àfá yìí náà wọ́n sì ń gọ́ lẹ́fì sí ìlú ọ̀nà in tó fa lè jẹ̀mọ́ ẹni yẹ ò sí fún pass message fún wa in tó náà bá ń sọ kí sọ fún wa lẹ́nu pé ìtọ́pọ̀lọpọ̀ ń rí ní ń gbọ́ lẹ́nu àfá ń wà sí ní wà ẹlẹ́kẹ̀ẹ́ tó ti wà sí lónìí àwọn ń lọ lónìí àbábọ̀lọ́wà sí àwọn wà tó máa ń lọ wá sí àwọn àfáà kan wà lónìí wọ́n á mú ìwé wọ́n mú lọ́wọ́ ọ̀dọ́ bó ti yẹ kí gbogbo àwọn tábà ń gbọ́rọ̀ ọlọ́run ọba tábà ń gbọ́wà lóde kárí náà kò rí bẹ̀rẹ̀ lẹ́sìn ó tiẹ̀ tó àwọn ọ̀dọ́ kékeré lẹ́sìn àwọn èèyàn bẹ̀rẹ̀ a máa ń dìbò káàkiri àwọn ọgbọ́n àwọn àfáà ni a máa ń dìbò ìbáyìí kí n bẹ́ẹ̀ lè sí bá tọ́pìkì gbọ́dọ̀ omi ìbẹ̀rẹ̀ lẹ́sìn tọ́pìkì ẹ̀ sọ àfáà tó ṣe ẹ̀ sọ déètì tó sọ ẹnu wa sọ mọ̀ọ́dù rẹ̀ yíwọ̀n sí lónìí àròyìn là ń bá káàkiri in tí ó kàn wá láàárán náà ẹwà láwọn àwọn tọ́wọ́ lọ́tẹ̀ sí àwọn àfáà kan lónìí àbí wọ́n lọ wá sí wọn wà fún ìwé lọ́wọ́ lọ́wọ́ bó ti ẹkọ́ inú àbí ìwé tẹ́mú lọ́kọ́ ni ó jẹ́ àjá yìí bàbá wa ìjẹ́ wọn fẹ́ lọ jọ́ọ̀tì tí wọ́n ti jẹ́ ìtàbí fẹ́ lọ mú àwọn míì lọ mú pé náǹkà yìí torí náǹkà yìí náà tó máa dìsù wá fún òní kọkàlẹ̀ níjọ́ tó bá sọ pé bóòlẹ̀ yóò ṣe wá kéwú tẹ́ẹ̀sì ma fátíà kí a máa wá jẹyìn àhá ó ti débi tán lọ táwọn oníbi táwọn lọ èyàn gbọ́dọ̀ yá àfá kéèyàn pé kúrò ní kó jẹ́ mùsùlùmí kó sì mọ̀ kúrò ní ma fátíà dé ìgbà kò yẹ kó wọn ó tẹ̀ kéré ó yẹ kó mọ̀ rí lásùlásù owó bí ó tẹ̀ kéré bí 500 lójúmọ́ ẹ mọ̀ rí ó yẹ kó àwọn kankan bẹnu fatia ní bẹnu kọ̀ọ̀kọ́ ti mọ́ ó kéré mọ́ ó yẹ kó ma ní 500 naira ní ojúmọ́ ìdáhùn agbáhùn bábàbà kọjá lérí ẹ̀ tí kò bá sọ fún padà àbò padà wà bá ní tẹ́fẹ́ sọ́lẹ̀ ẹ̀kẹ́ padà ẹ̀ padà sọ ìdáhùn rẹ̀ gbọ́nù náà kàlí ni àwọn mẹ́sẹ̀ mẹ́ wọ́n lọ gbọ́ àwọn ẹsẹ̀ orin kìí ṣe àkùrán ló fẹ́ kọ́ wọn ò ní kóòtù àdìsí kan kọ́ wọ́n ti sọ ẹ̀sìn orin yóò sọ wọn wá kọ́ irú àwọn báyìí wọ́n pọ̀ irú àwọn àṣìkò pọ̀nù pẹ́pẹ́ náà ń kà ní tí wọ́n rán ọ́nà sọ ṣùgbọ́n wọ́n fẹ́ tó àrùkù hàn kẹ́rì tó bí jẹ́pẹ́ tọ́wọ́n bá ń sọ lásọ ìlànà kọ́kọ́ òun ni tafsirul Qur'an أو aya الآية aya تفسير الآية بالآية ìyẹn ni máa kapọ̀ àrìnà kí wá rí àwọn kan tí ó pàkásọ àwọn àyà yìí á ó nídìí kí ẹwọ pé kí ni wọ́n sọ níbi tí lágíláyà yìí sọ ó ti ẹ̀dá tẹ̀sí ó ó fún àtàwọn ilẹ̀ tẹ̀fsí ká ní tíra tẹ̀fsí tó wà òkè tó wà òkè tó tẹ̀sí náà pọ̀ àwọn ṣíà náà tẹ̀fsí tí wọn tẹ̀fsí kùrán ti ṣíà sẹ́gbígbà ilé ìṣe láì tí wọ́n tó 40 ó ti ẹkùn wáyé ẹwà ti 40 volumes ó tẹ̀fsí àwọn ṣíà bí wọ́n kan ti tó yìí kùrán ni wọ́n tó sẹ́gbẹ́ ẹ̀yọ̀ kẹ́kẹ́ lásán ó tó kùrán ni àbí òkú tó kọ́rin wọ́n á tú kùránì gangan wọ́n wá rí tó tó kùránì gan nínú kùránì wọ́n rí bó ti nù rẹ̀ ẹwọ́n tó mọ́ sílẹ̀ ẹ bá lọ pàtẹ̀ sí àwọn lẹ́nu rẹ̀ ẹni tí ìbá yẹ sí àwọn lẹ́nu àná kò lè kàtẹ̀ sí ọ̀nà ògbìnà eré ní ìbúdà mọ́lé ìwé ní kéré yìí àbẹ́ta pé àtẹ́gùn sí àná àwọn yẹn súfí náà ti tẹ̀fí ìrùsí wọn náà súfí àwọn náà tẹ̀sí náà lọ́tọ̀ bá mọ́ bàbá fẹ́ tó alùkùnrán tó bí jẹ́ pé tọ́wọ́ bá sọ lẹ́fẹ́ sọ fáwọn èèyàn àwọn àyà ní ó o ẹwà àyà tó tù bẹ́ẹ̀ bá rí àyà tó tù ìsọkúsọ lẹ́mọ̀ sọ ọlọ́run máa sọ nǹkan mí ẹ̀rọ ni máa sọ nǹkan mí kí lọ́wọ́ àyà báyìí pọ̀ lọ́rùn kẹrin tẹ́kìlì àbí kárí ayà mi kọ́dà nẹ́bà Muhammad sallallahu alaihi wasallam o náà sí ilé fáwọn sọ̀hábà nígbà tó ka ayà kan fún wa ẹ́ ẹjẹ́ ẹjẹ́ àpàdà ẹgbẹ́ lẹ́nu ọlọ́ọ̀bá sọ́nà àrùkọ́ àìkẹrì inú sọ́tò àdùnkọ́n rọ́dùnkọ́n ọlọ́ni alifulamin ذلك الباب ألف لام والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة ọlọ́ni hamim kìí sáà ìfìlàmì hamim wàlìkìtàbí mubin ọlọ́nà òkúra pẹ̀lú alukuhan alukuhan náà gbàgbé òkúta wẹ̀ ọlọ́run mo fi àlùkìtà àlùmọ̀bí èyí tó yẹ pé àwọn ọ̀rọ̀ ọnú rẹ̀ kí àwọn yanjú olúwa ni mo fi búra inna àwa ọlọ́run anzalnahu tí wọ́n lè yóò tí ní dìgbà wáyà tó tú àwọn lè yóò àwa la sọ kalẹ̀ hu yẹn padà sọ́rọ̀ kìtàbù mùbí táwọn púpọ̀ àná ń dápọ̀ nù àwa la sọ alùkùnrin yìí kalẹ̀ fi laylatin mubaraka a sọ kalẹ̀ ní òru alálùbáríkà òru abí níbà yìí ọlọ́run bá yá máa ó sọ fún wa pé òun sọ alùkùnrin kalẹ̀ ní òru tó lálùbáríkà gbàtà náà tó máa ń sọ tẹ̀síwáyà yìí ayà ìtàkà gẹ́gẹ́ ni o àwọn wá nílé látò mùbárọ́kà òru tó jẹ́ òru alárùbáríkà bí ayà yìí òun náà nílé látò nísù ṣàbáàn wọ́n ní òru ìdáyì ṣàbáàn ni oṣù tá ló kọjá pátọ́bẹ̀rẹ̀ ọmọ lẹ́ẹ̀bí rí pé nínú nísù ṣàbáàn nínú ìdáyì ṣàbáàn yìí àwọn nẹ́fílà pọ̀ abẹ́ẹ̀ kéèsì mọ́lá sí ní abẹ́ẹ̀ bá kéèsì mọ́lá sí ní mọ́lá sí àwọn tó sọ ti pọ̀ bẹ́ẹ̀ lò àtúkà àdúgbò táwọn ìṣúná bá ti fẹsẹ̀ wálẹ̀ ló lè máa lálúwòrò ní pọ̀ àmọ́ ń jọ arò rẹ̀ pọ̀ dáadáa lọ́gbọ̀sí wáyà yìí kọ́dà ìyìn tí ẹ̀rán ti pé wọ́n máa ṣe ń sàbá nìkankan àti ẹ̀ṣẹ́ ní kútùbà lẹ́yìn ọdún yìí tó bí àgbáriwo rẹ̀ ní òjá rántí tí wọ́n máa yẹrẹ́ fílà yẹn ní òòrù lẹ́sù sàbá wọ́n ní lè látọ̀nà bá sọ́yà yìí lè látọ̀ sàbá yìí lójú ọlọ́run bá pé lọ́jọ́ yìí yóò fura kúlù hamlin azim alhakim ọlọ́run bá ní ọjọ́ yìí ní òru tó ní àlùbáríkà yìí ọjọ́ gẹ́gẹ́ àwọn alámọ̀rí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ìmọ̀ yí padà nítun yí nítun kọ lábájá ńlówó gbàtọ́wò ló mọ̀ lélẹ́yìí tó ní tó fún wọ́n lọ́sọ̀mọ́ jẹ́rẹ́sẹ́ díẹ̀ lágbájá tí wọ́n aládìjọ́ ike rí wọ́n náà bẹ̀rẹ̀ lọ́dún ìyà tó nílò bẹ̀rẹ̀ wádìí tẹ́tì báyọ̀ bẹ̀rẹ̀ ọlọ́run ní òru ìyẹn ni máa ṣe nǹkan yẹn òun làwọn èèyàn fi ń ṣe náfìlà ní òru ìdájí ṣàbán àwọn adé wọn ní àpò rí bẹ́ẹ̀ ṣé ní tẹ̀sí mo sọ yìí kìí ṣe àwọn mídíà nìkan ni wọ́n tún bẹ̀rù kìí ṣe àwọn mídíà nìkan ni wọ́n lọ pé ní ṣàbán nìkan yìí ara wọn kọ́dá ara wọn tó jẹ́ ọmọ kéwà wọn sàábí àjẹ́mọ̀ ọmọ agbọ́mọkéwù àfáwà ọkùnrin lára àwọn agbọ́mọkéwù àfáwà abdullahi ní àbáṣì òun náà ní lẹ́lá tó ń mubaraka níbi ayà yìí òun náà ní òru dádi ṣàbán àwọn ọ̀nà síbẹ̀ so bí tọ́pọ̀lọpọ̀ àwọn yóò ṣubú àlọ́nu àwọn kan ní orí bẹ́ẹ̀ kìí ṣe òru látò ṣàbán eh, bí ìbá ṣe òru Laylatul Qadr ni nítorí ọlọ́run bá ti sọ̀túnmọ̀ orúkọ yìí níbi àyà mi, pé tábí wọn mú àyà bá rí tún a lè bá àbọ̀ yí àyà yìí láyéláyé nígbà tó nìkan sì tẹ̀lẹ̀ ní sèyí tí a rí kìláàbù ti tẹ̀lẹ̀ ní sí pé ta ló ráìtì ta ni ò ráìtì sẹ́ẹ̀bí nǹkan yìí pàtàkì sí wa pé pàtàkì sí wa pé a fi mọ òru tó yẹ ká dìde ká ṣe nẹ́fílà so ẹ̀rì pé tó gbé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá tó bá ìpínlẹ̀ tó àyà pẹ̀lú àyà ni àwọn èèyàn ní máa ń lọ nínú ṣàbán ìdájí ṣàbán tó bá fi ṣe náfílà kan pé ọ̀tọ́nà owó ìkára àpàdà wọn ní ṣe rẹ̀ ṣe bá ní ṣe ọlọ́run inna anzalnahu fi lailatul qadr ọlọ́run láàánà lásọ àrùkwáàni kalẹ̀ ní òlòlò láti kọdírì a jẹ́ pé lè látò lọ́lọ́run ọba ṣe kéde ló sọ àlùkùránì kalẹ̀ ẹ̀ ló sọ ti sánmà yìí ọlọ́run kọ́ sọ àlùkùránì ní gbogbo ẹ̀ ní gbọ́ngílí tí ó sọ kalẹ̀ sí gbogbo sánmà yìí ibẹ̀ ní ìdílé tí wọ́n mú lọ́kọ̀ọ̀kan tí wọ́n mú lọ́kọ̀ọ̀kan tó sì ní pẹ́ ọba ti ṣe bẹ́ẹ̀ ní ó tọ́ ọba ní kọ́ ọlọ́bẹ̀ alọ́bẹ̀ iná sọ sí gẹ́gẹ́ òru tí ń gbọ́dọ̀ sọ kalẹ̀ òru náà bá tọ́ka sí ìgbà yìí òru náà sọ kalẹ̀ ní òru náà bá tọ́ka sí ìgbà yìí náà ajẹ́pẹ́ látùkọ́ rí ní ṣe yán alẹ́ ní lè látù ní ṣàbáàdì náà látùkọ́ rí ìbò túnmọ̀ pé àṣọ́kalẹ̀ náà èyí ò tí kọ̀mdísì yẹn pé lè látùkọ́ rí àmọ́ wọn sọ nǹkan pé ṣáàrù Ramadan alladhi ìdá tàbábẹ́ ma wá òru mubaraka àtú òru kádìrì mọ́lámọ̀ wá sí nìsìn nínú oṣù tó bá sọ kòwàlì kalẹ̀ láti gẹ́nà yìí láàmà wá inú oṣù lọ́pọ̀ sọ kalẹ̀ nìsìn ẹ́ ìrọ̀mọ̀dọ́ adékò ìrọ̀mọ̀dọ́ náà ni lélá tó ń bá wọ́pá ó náà lélá tó ń kọ́lẹ̀ kí pàtàkì jùlọ jẹ́ bá ti ráwọn àfáà tí wọ́n bá ń ṣe ìyapa bí àpẹẹrẹ ìwò ló ráìtì mú ẹ̀ ẹ̀kọ́ wáyà pé ìgbésẹ̀ tí ẹ̀kọ́ gbé pé sáárí áyà tó sàlàyé ẹ̀ ṣùgbọ́n àwọn báyìí náà pọ̀ máa kùhánì kẹrì eléyìí bí ọ̀nà àkọ́kọ́ tí wọ́n fi tú ẹlẹ́ẹ̀kejì tẹ̀síl áwọ̀ tẹ̀síl hadith kúyẹ́ bí ọ̀rọ̀ Muhammad sallallahu alaihi wasallam òun láti tú èyàn lè wáyà tó tú àyà yìí fọ́nà wọ́n lè kéèyàn rí èyàn lè rí èyàn lè rí yẹ́ pé àdí àná Muhammad sallallahu oníwà tú ànábì ni wà tú ṣùtàlẹ̀ bá tú náà tẹ̀sílì ànábì là á lò á nílò tẹ̀sílì àfà kankan nítorí pé kò sí tó tó ànábì náà àfà kan kátó wà lánàbì àmáwọn kan bẹ lónìí nínú àwọn bí àwọn ṣíà àwọn súfí àwọn gbà pé àwọn àfáàtà àwọn wọ́n yọ àwọn anábìọ́lọ́ lọ wọ́n gbà bẹ́ẹ̀ àwọn ṣíà àwọn máa sọ pé ìnà ní àìyí mẹ́tìyà maqama wọ́n ní ń bẹ fún àwọn àyímọ̀ wa àyímọ̀ làwọn máa ń lò àwọn ilò wòlíì ìmámù làwọn ṣíà máa ń lò ìmámù ìmámù ìmámù ìmámù àwọn ìmámù wa wọ́n ní àyè kan tí ò sí ànẹ́bì tó nírú ayò nì kò sí màláìkà tó nírú ẹ̀ kí náà sọ ní síun ṣe wáyé pé tí ajẹ́fẹ́ tàbí bí bá sọ̀rọ̀ báwa tápàtà bá sọ̀rọ̀ nì tí mọ̀mọ́ tó bá sọ̀rọ̀ títà ní wọ́n mú òun lẹ́bi pé àwọn ṣíà wọ́n bàbà àwọn ìmámù wọn ju

tẹ fàdíjọ náà àwọn yẹsùbí yẹsùbí là ń sọ lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn yẹn ìròyìn ọ̀rọ̀ dákà àwọn ọkọ̀ àwọn yẹsùbí wọn kò kọjẹ́ súbí ni àwọn tán ṣe láìláìlá lásán títí wọn jù bá lọ àwọn yẹsùbí o wọ́n kàn ń pèrà wọn ló kọjú ìsìtì wọn pé káàmù pèrà ní ààrùn ìsúnlẹ̀ fún pèrà wọn àwọn tán wọ́n ń pè láwọn yẹsùbí káàkiri tán wọ́n sì tẹ̀síwà lásán nílá ìlànà tí wọ́n náà ní àwọn òun ò bá súnmọ́ wọn débi tá à ń sọ yìí wọ́n jẹ́ mùsùlùmí ń bídíà ni mùsùlùmí ń bídíà làwọn tó ń kí ṣe é súnmí pé súfí ara wọn tó jẹ́ ìpìlẹ̀ àkídà àwọn olùyẹn na a fi àdíjì àní Muhammad a ìtù eléyìn gbogbo ọba òdébẹ̀ gbogbo ọlọ́ba òdébẹ̀ mo lẹ́nìkan gbà kan ẹni ẹsẹ̀ mẹ́rin sí o ayọ̀ lásìkò dáadáa pẹ̀lú ẹni ẹgbà wọn èmi wá èmi wá lọ sí mo lọ sí dáwọ̀ kan tí wọ́n àwọn járe á tún dàmí àwá sí i lọ́dún ní kí mi lágbọ́yà àfàdà fi lágbọ́yà súnà so aṣàkọrọ̀ ayé má mi máa fi ń sọ̀rọ̀ pé mi ah, tó ń kéwúdé yìí níjọ náà mi tó ń kéwúdé yìí kẹ́nìkan á gbé nǹkan kan wá kí ló tẹ̀lé tí làkàn bẹ tí ó tẹ̀lé tó ní lọ bá ẹnìkan kó nǹkan kó kàn kéwú ni ṣebí lábára àwọn èèyàn lábára wọ́n ṣe kéde yìí iná àwọn èkọ́ lábá iná òun sì gbọ́bí ní ẹgbọ́dé kò sí ẹ̀sẹ̀ lè fún ọlábá tó kò lè gbọ́lábá tó àbúlà bí kò wá sí ẹ̀sẹ̀ lè gbọ́lábá tó ẹ̀ lè gbọ́lábá tó àṣàrí àti Muhammad sallallahu alaihi wasallam ọ̀pọ̀lọpọ̀ àyà Kùránì no àyà Kùránì kẹrí lárúbáwá lọ́nà ọba fi sọ ọmọ ní arábìkì tó clear òun ni mo fi sọ alùpàdé kalẹ̀ tòun ti bẹ́ẹ̀ àwọn sọ̀hábà tí wọ́n gẹ́rọ bá wá ọlọ́run ó sọ àmì kalẹ̀ fún àti mahama wọn tí ó sì dàmú sí dàmú kò ní gbọ́yé lára èdè wọn lọ́wọ́n ti sọ kalẹ̀ ọlọ́run wá lo èdè òun yóò wa lo èdè òun yóò wa lo lọ́nà míì tó bá lò ó sì dàmú ọlọ́wọ́ ló fi jẹ́ bí alùpùhánì kẹrí mọ̀nà jísà tó lọ́n ṣe bá ní mahama pọ̀ gbogbo àwọn olóògbé ọlọ́wọ́ fún nínú jísà mọ̀nà jísà ni pé àwọn nǹkan tó bẹ́ẹ̀ ṣe àwọn tó bẹ́ẹ̀ kíṣẹ́ fún ọmọ ẹjọ́ kí ọmọ ẹ̀dẹ́ nìyàn lè ṣerú nǹkan yẹn àwọn tó bẹ́ẹ̀ kíṣẹ́ fún wọ́n ká gara ẹ̀dá ẹ̀dá mọ nìyàn ká láti ṣerú nǹkan yẹn kò náà kéré mọ̀nà jísà ọlọ́wọ́n ṣe fún àwọn olóògbé ọlọ́wọ́ táwọn bí ìlọ rẹ̀ pé lọ́wọ́ ká ṣe ìtàwà ìfọ̀ òun náà wọ́n bèèrè ní sí láyíláyí lẹ́ni kó ṣe pé lọ́wọ́ ká fẹ́ ànábì ọlọ́run ní ọ ọdún kápátá táwọn èyí kó bí ràkúnmí ràkúnmí náà kó tó wá bí ọmọ kó tó wá bí ọmọ kó mọ wọn lọ́wọ́ wàrà rẹ̀ kó wọn tó gbogbo abúlú kó mọ tó gbogbo abúlú yìí wíwà wàrà tí ó tó wá ní kó mọ tó gbogbo abúlú yìí tí ó ní pépè mú àdísà rẹ̀ nígbà wọn fún àjẹ́ Muhammad pọ̀ àmì tó ní agbára jù bẹ́ẹ̀ ó lè lálẹ́ Muhammad kẹrin ọlọ́wọ́n bá lábá àwọn lábá wọ́n bàbà alábá wọ́n bàbà èdè wọn èdè ọjọ́ wọn nítorí lásìkò àsìkò tọ́lọ bí àlẹ́bí dìde nílẹ̀ lábáwá èyí tí àwọn lábá máa fi ṣe báà rí ọlọ́run sí nǹkan fún yàn oníkó mọ̀ ọ́ sọ báàbá ní olówó nù mọ̀lẹ́bí wa tá a ní kò fẹ́sọ̀ ọmọ mọ̀lẹ́bí wa àwọn tó ṣe báyìí àwọn tẹ́ ti wẹ́lùmọ̀ sí wọ́n fẹ́ àwọn lẹ́kọ̀ọ́ níjọ́ ọmọ wẹ́lùmọ̀ sí báyìí mọ̀lẹ́bí ní ti bẹ́ẹ̀ bá jẹ́ kúrùtù tí wọ́n jẹ́ kúrùtù kan nulé tó wá ní kò háyà bí owó tó wá ní kò fẹ́sọ̀ bí márùn-ún tó tàbíkọ̀ká kọ́dà ó lè gbàgbé pé pòfẹ́sọ̀ jẹ́ ní ẹ̀gidi pòfẹ́sọ̀ jẹ́ pé olówó bó mọ̀ sí ẹ̀wọ́lé lọ́wọ́ so ní táwọn àpapàá ní sí owó ni àmọ́gbà yẹn nígbàtàlọ́gbà já àwọn ìjọ yìí wọ́n ní ẹ̀yà bí yìí nílé wọn oníkan ní ẹni tó mọ̀ ọ́ sọ nígbà náà àwọn ọmọ ọ̀sọ̀ wọn wá sọ ó lè jẹ́ láì kan náà ló sọ ó lè jẹ́ láì méjì ó lè jẹ́ láì márùn pé pọ̀pọ̀ fún àwọn fi pẹ́ ọ sàábà káàdì tó dé mo fi kọ́ bẹ́ẹ̀ àyẹ̀wò fún àwọn àjọyẹ̀wò bẹ́ẹ̀ náà ni wọ́n ń jókòó ká ní ìgbà ń lò ní ọ̀rọ̀ rẹ̀ kọ́nà gbẹ́nú àwọn àfà ló lé pé ní àwọn ọ̀rọ̀ ni wọ́n máa ń mú bẹ̀rẹ̀ máa fi sọ ọ̀rọ̀ léṣe wáṣì kọ́nà gbẹ́nú ẹ̀dá máa fi ń tú ọ̀rọ̀ àlọ́ àyàfọ̀ hànkẹ́rì so ìtọ́nà kan fi kájára àwọn lábá ń pé ọ̀rọ̀ tẹ́lẹ̀ babara ń gan níwà fún àlọ́ Muhammad yóò wá máa sọ ẹ̀ ní wọ́n ní gbọ́nà ní ìyé bẹ́ẹ̀ tó fi jẹ́ nínú àwọn tó jẹ́ ní abì yìí nínú àwọn ìjọba ìfẹ́ mọ́rọ̀ sọ ó wá gbọ́ àlébìjọ kan ó sì lọ jẹ́ báwọn èèyàn rẹ̀ kò gbà sílámù ọlọ́run nílò ó ní mo gbọ́ ọ̀kan lẹ́nu Muhammad lónìí lẹ́sà ní kálá ní lẹ́sì wà láti jẹ́ pé èèyàn tó kẹ̀kọ́ sọ bẹ́ẹ̀ àdìjẹ́lò lè sọ bẹ́ẹ̀ nínú pé tó sọ́wọ́ ìgbàdì tẹ́lẹ̀ ni pé ànẹ́bí lọ kọ́ èdè àwọn ìlú kan ni ní wọ́n sọ bọ́ ayà yìí wọ́n ní àṣírí lò àwọn àdìjẹ́ ní kọ́kéwú nọ́tọ̀nù bàtọ́nù agbọ́nà ah, àdìjẹ́ ò bí àdìjẹ́ ń ta tó sọ ilé ọlọ́run ó sọ àwọn ọ̀rọ̀ mìíràn òsì ní gbọ́ yìí bó wà ní ìdàláyé ọdún ọ̀dọ̀ Muhammad sallallahu alaihi wasallam àwọn yìí máa ń pọ̀ gan. ẹgbẹ́ mú àwọn àpẹẹrẹ tí ẹ̀sẹ̀ àwọn ọ̀dà wọn adé àdá wa àwọn yàtọ̀ ń bẹ́gẹ́ bí àwọn apá àti tọ́pa wọ́n ti bá àná lẹ̀ inú. ọlọ́run pé fọwọ́ inú lil musalli àwọn sọ̀lá ti hí sàáhù pàtàkì ẹ̀fún wa àwọn ilé olùfẹ́ ìsọ̀lẹ̀ ìgbé ọlọ́run fún wọn bá wọn akírun kan ṣẹkútí ní àwọn akírun kan àbí ọ̀kẹ́ alẹ́ nínú àwọn sọ̀lá ti hí sàáhù àwọn tó yẹ pé gbàtọ́ wà lórí wọn wọ́n ìgbékan bá wọn ìdájọ́ lè gbé wáyínú ààyè kan náà pè bẹ́ẹ̀ ní ọmọdé ànámà síwìtì kan ní bá dúpọ̀ ní ibi tí wọ́n ṣe ní síwìtì ní síwìtì àwọn síwìtì kan bẹ́ẹ̀ kọ́ ìlálẹ́ mẹ́ ààyè tó ní agbára jù sí aláwọn fún jẹ́ ẹran náà wọ́n ní ìjọba mẹ́ ọlọ́ni gbogbo ẹni máa ń ṣe bẹ́ẹ̀ yóò wọ̀n náà bá a ṣe pọ̀ ní mọ́sálásí ìlú rẹ̀ sáwálẹ̀ rẹ̀ nìkan tí kírun lónìí tẹ́mì rẹ̀ jáde tí ìkírun tán eh ajẹ́kẹ́ tó bá rí bẹ́ẹ̀ ó wà lára àwọn tó àwọn christian tí wọ́n fi mú ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ti christian náà nítorí tẹ́sí táwọn àfáwà sí fún àwọn náà sí èmi ò rí bọ́ sí ní sọ ìwọ̀n láyé rẹ̀ wọ́n ní wọ́n náà káyà ìfún ìwọ̀n sí tó fún mi ó wà lọ́wọ́ nínú tí ẹ̀mí òní kó bẹ́ẹ̀ ó ní kí sọ̀kan tó máa ń sọ yìí mọ́gbó sí lábàbíà sí wọ́n ní àdébí ọ̀pẹ́ bá lè kí wọn tẹ́lẹ̀ òkú ń bẹ́ẹ̀ wá bó sí lábàbí ní péré òun fún nìkan ẹnìkan ajáde kó wọ́n fi lákà alákọ̀ọ́kọ́ náà ló ń kí lọ pé kí lànà jẹ fún mi gan inú ọba ikú bá yìí nù kí lànà jẹ fún mi gan gan gan gan gan ó fi ó jẹ́ àgbẹ̀ jáde ìkẹ́nà àbá àtọ́nà sọ fún ayé yìí wọ́n ń tàtà àwọn ẹlẹ́gbẹ̀rẹ́ àwọn sọ kọ́kọ́ mọ́tò àwọn àwọn wá àwọn wá bọ́sì mẹ́ni bọ́sì pọ́tò ní mẹ́rin lé ẹni wá fọwọ́ mọ́tò sí bàtà wọn lọ́wọ́ kí àbá àná náà fà sún náà bàtà wọn wọn fẹ́ sí tán lé tó bá wá kọ́ lò ní kọ́kọ́rọ́ náà kọ́kọ́rọ́ dá kọ́kọ́rọ́ sáà ọdún àbá ní kọ́kọ́rọ́ wọn ó wá sálámà tán ó wà lójú kọ́kọ́ wà ọ̀rọ̀ nù ṣe pé wọ́n yà tó rí nábìlà tí mo rán alídì kọ́kọ́ àbáfi kọ́ lẹ́kọ̀ọ́ ló pé bí ṣètánì sí ilé ó sì burú tó lẹ́gà bẹ́ẹ̀ bá fẹ́ ṣe dáadáa láyé tí ẹ̀rẹ́ tẹ́bìlú jù ọlọ́run bá àti olóhun wá dé ọmọdé kó sàlàyé bó ṣe ní kọ́kọ́ ó ní mo yẹ alágbàlẹ́ aláàkọ́ ẹ̀dẹ́ kó fún ma ṣe nǹkan mí lẹ́yìn Allahu Akbar bóhùn sí bí a kó nínú ọmọbé kọ́kọ́ lè tébù náà kọ́kọ́ mọ́tò <laughs> mo wá mọ́ mọ́tò mo sílẹ̀kùn mo yá lékiní bá sí wá dé àìmọ̀ bọ́lẹ̀ màtá díẹ̀ mo wá rántí pé mo kọ́kọ́ lọ tọ́lẹ̀tì náà tọ́lẹ̀tì máa bù ó tó bọ́lá kí ìrìnlọ kọ́kọ́ yẹn kọ́kọ́ rẹ́nu ìyẹn ló fa àfáwà ibùdó tẹ́mi àrùn ó ní tẹ́sí ní tàǹsì yìí bóyá ọba ń ṣe bẹ̀rẹ̀ áfíríkà ni ó fẹ́ pé fí lọ́lọ́wọ́ bá lọ dákọ ni alẹ́dínà hùn sí sọ láti ní sáàkù gbogbo àtàǹkì ìpapátá kò sẹ́ tí wà lè lọ́wọ́ ó ní àwọn alúdápọ̀ sẹ́wàá nìtúmọ̀ ní náà kò wáyé àwọn sọ̀hábà sàábí àlẹ́bí yẹba ìkan lọ bá àlẹ́bí yọba pé ayà yóò yé mi ṣe bá wọ́n pé ẹ̀rẹ́ bá ti jalaba kó fẹ́ mọ́ sí tíra kẹtí onílé tú èyí tí ó sọ lẹ́ẹ̀kẹ́ tí ó dáka mọ̀ kí ni ọmọ lábá tó ń lọ lé kéwú sí nígbà tí gbọ́ lábá wá ní tó ń kàwé ní tó wá tó ń lọ dé àwọn àfáà kan ń jòkó tẹ́fẹ́lì rẹ̀ wíyẹ kan ó wá lọ́gbà fíyàn ti kọ́ Yorùbá wọ́n ti kọ̀ tán olówó ayé ẹ̀tún wá kó lọ bá wà kan ó yá ìlúfẹ́sẹ̀ tẹ̀sílù fún olówó ayé fún yìí ẹbí wà náà wíyẹ kan tẹ́mọ̀ pé ẹjọ́ ìjọba tí lábá wá bó ṣe tóbi tó nù mo rò pé lọ́pàá tẹ́ bá dán wẹ́wò ní sí wọ́n nílẹ̀ ènìyàn ni mo fẹ́ lọ gbé lọ mo fẹ́ lọ kọ́ lọ́dọ̀ professor kennedy kennedy ọmọ Yorùbá ni mo gbọ́ ọmọ Yorùbá kàrí ìṣẹ̀lẹ̀ kàrí bàkátà gbọ́ ẹgbẹ́ ètì níwá owó tàbátánà lọ kò sílẹ̀ lábáwá tẹ̀sí bó ṣe rí ẹ̀rí pé kò sí ẹni tí ò ní bùkátà pé kò sí ẹ̀ dáhùn ó ṣe lè nímọ̀ tó láyé ní àwọn onídàá ti dọ́dọ̀ àfà tó yẹ pé tàkà súsù tí ẹ̀ ní tó dá ní tó ń lẹ́kọ́ gẹ́gẹ́ tẹ̀sí rù ní nítorí tó ń dá wàhálà láwùjọ lónìí tó ti tó máwùjọ àbàjẹ́ àìmọ̀ tẹ̀sí rù ṣe ọjọ́ ti tẹ̀sí tó béèrè náà nù tí bẹ̀rẹ̀ tẹ́tí tú tẹ́gbẹ́ máa béèrè lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kọ́ máa béèrè kọ́ máa béèrè lọ́ẹ̀ lọ́ẹ̀ ah, ọ̀làkàyè láti tọ́ ọ̀sọ̀ nísàlọ́wì lọ́wọ́ béèrè àlẹ́ sínú wọn sọ láti ìsáwú náà ẹgbẹ́ta tó yàrá ẹgbẹ́ tó fún ó ní wà lábí túmọ̀ ayà ìfún mi tẹ bá tẹ́ sí tánà mi ṣe ẹ gbà ayà yìí dáadáa lẹ́bà tó ní ah, kò yẹ kó rí bá a ṣe máa ń tún láyé tánà mi lọ ráì lọ́nà tí ẹ gbá sọ́rọ̀ súnà ọ̀pọ̀lọpọ̀ nǹkan làwọn èèyàn ti jòkó tàà àpá àtàwọn ìṣẹ̀lẹ̀ sí fún láti bí ọdún yìí mo wá change síbẹ̀síbẹ̀ ni wọ́n sì ń jẹlẹ́sẹ̀ nítorí wọ́n ti ń kọjá bẹ́ẹ̀ wọ́n kọjá bẹ́ẹ̀ wọ́n kọjá bẹ́ẹ̀ kọjá bẹ́ẹ̀ nítorí tọ́lọ̀ ọba ń sọ gẹ́gẹ́ tọ́ ni wọ́n ń sọ fún wọn tí ìwà fi lè tú kùránì pẹ̀lú ọ̀nà tá à ń gba kẹ́kálẹ̀ yìí ìtọ́lọ̀ ń sọ kí èèyàn sọ fáwọn èèyàn definitely tẹ̀ bá ti wá sọ tọ́lọ̀ bá sọ fáwọn èèyàn ọ̀tọ̀ tọ́lọ̀ ọba sọ ọ̀tọ̀ ń tẹ́lẹ̀ kan máa ṣe ìtọ́lọ̀ wọn ni kí wọ́n ṣe àwọn wá ní ṣe kọ́dà ẹ̀rẹ́ ká kó lérí ìjókòó ti wá sí jẹ náà example mẹ́mi tó wọ́n sọ fún yìí Ànábì wa sọ wal humul ladina yu'akhiruna as-salat 'an waqtiha Ànábì tó túnmọ̀ rẹ̀ Ànábì ní àwọn tó wọ́n bá ń bá oúnjẹ tó mọ́ wọ́n náà wọ́n sì tó kírun wọ́n kí èyàn lè kírun kó wọ́n náà àmọ́ tó fà ní pé dábí kírun tí wọ́n wọ́n kí náà ni òun làwọn tó yẹ́ nígbà tásìkò wọn ti kọjá tán láwọn sí kí ni àwọn kí tí wọ́n ẹwà wọn àfáàtọ̀lẹ́sẹ̀ sírù náà wọ́n ń ṣe mòlúdì wọ́n láwọn ń se wàlímọ̀ pé apari kùránì wọ́n láwọn ń ṣe wàlímọ̀ pé apari tẹ̀sírù àsìkò ayé làwọn débà wọn bí tẹ́lẹ̀ sí tẹ̀sírù ọ̀nà alásàárì débà wọn bẹ́ẹ̀ pátápá ìbá ti dégbè mọ́ ṣé àsìkò ayé làwọn àbí ọ̀nà ẹni tó wá lọ kí àyílà lẹ́sìkò tí alásàárì ti tí wọ́n wọlé òní àwọn ọmọ bá wí ẹni tó wọ́n kírun lẹ́gbà tí àsìkò orun kọjá tán òun àwọn ọba wí tó ẹgbẹ́ kan tí ń ṣe tẹ̀fsí ìgbọ́n láti jọ yìí sáyọmọ ara láre kò sí àwọn ẹ̀rọ láre èyàn ní wà bí ẹ̀sán gbọ́nà òun ṣe dánwò lọ́wọ́ a ti gbọ́gbà bẹ́ẹ̀ pé ń tẹ́yìn ìṣẹ́kù sí láńṣẹ́ yìí kọ́dà àwọn tí wọ́n gbé sánù kalẹ́ òkè ní ayẹlẹ́ yóò bára nàbọ̀ sínú wọn pé àwọn ṣe dánwò lọ́wọ́ àwọn aníwọ́bẹ́ kìnnà nígbàláwà fi yàrí àfikò ìjọ wọ́n á parí ìdánwò lágún mẹ́fà ó lè kálásárì gbà tọ́nà mú gbà àbúbá kí àyílá ọlọ́run nígbà lọ́wọ́ rẹ̀ ṣẹ̀ríà ò fún èèyàn ní yọ̀ǹda rárá kéèyàn lọ kírun nígbà tí àsìkò rẹ̀ ti kọjá lọ kò fún èèyàn ní yọ̀ǹda rárá èèyàn méjì péré ló fún yọ̀ǹda ẹni àkọ́kọ́ òun lẹ tó gbàgbé torí kọ́nà ọba ló dá ìgbàgbé sí yànlá èyí lè má sọ lóòtọ́ yóò sì gbàgbé pé àsìkò ti tó fáá omi ò sì wọlé lótọ́ wọ́n á pè òun àyílà sí apọ́ báyìí lónìí àyílà sí jò alásà ni wọ́n pè subhanallah ìyí tí ẹ̀ máa ọlọ́run lè sẹ́bẹ̀ fọ́nyà tó ní gbọ́mọ̀ bá ní dágbàgbé irú ẹni yẹn ọlẹ́ kọ́lọ̀ ní ọdún ẹ̀lọ́jì kọ́lọ̀ lè ti èyí tàwọn pè ní ají lórun gílẹ̀gbè aláàmù ọlẹ́ tankalẹ̀ tọ́lọ̀ òun ti ẹni jọ gbọ́gbẹ́ ń lọ ọlọ́jú báyìí ní alásà ìlọ́lọ́jì ẹni ẹni padà lẹ́yìn àyè méjì kò sẹ́lù nù òun ló fi jẹ́ pé ojú ogun tó fẹ́ jagun tani fẹ́ jagun báni fẹ́ jagun ta ló para jẹ́ tó ní kó jagun tani jagun fún àsìkò òun sì tó lójú ogun ní kó máa fi òun bá náà tí wọ́n ní wọ́n gbà náà wọ́n ṣe ìdánwò nínú ìdánwò àtọ́kùn ìwé lóko náà méjì kágbájú tó wà nílé ààrẹ ẹ gbọ́dọ̀ àwọn bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ lọ́wọ́ àfà tẹ́lẹ̀ àwọn àfà ẹni tó rẹ̀ mọ́sẹ̀ méjì wọ́n ráyè kírun bó ló sàn rẹ̀ àfà wọn nílé wọn ṣe pé tó bá dàgbà yìí là ló sàn wà yìí là tó bá dàgbà lásàrì ló sàn lásàrì ẹ̀ẹ́rì pé kò bá làkàyè ọ̀sẹ̀ méjì ló tó gbọ́dọ̀ ọ̀sẹ̀ méjì ló rọrùn kò sí rọrùn tán èyàn lè sí ojúbí ọdún kan ọdún méjì lè ní ààrẹ bóòlù àsán lọ́wọ́dà ìlà yóò àti ọdún méjì àrí ọ̀ sí wà láì ó lè torí ẹ̀sẹ̀ ẹ̀gbọ́ gbẹ́gbẹ́mà ní orí ìsìláàmù ẹni tó rẹ̀ ọlọ́run òkun láǹfààní ló fi ìrun kalẹ̀ àyà pípa ẹgbẹ́ ìrun yẹn ti tọ́ àìsàn yẹn ti mú lákàyè lọ àtiwárí àti ìgbòho lákàyè kalẹ̀ nítorí lè nínú àwọn ọ̀rẹ́ lẹ́gbẹ́ tó kò hàn tàbí tó fún sọ́rẹ́ ẹ́ ànílòdù nínú gbogbo náà sọ́rọ̀ alẹ̀ yìí àwọn ẹ̀kọ́ ní èwo ló jẹ́ tó gbà bẹ́ẹ̀ tó ní ìgbẹ́gbẹ́ ọwá lọ ṣe ní mújìdù bẹ̀rùn kí lọ wá ayàtàdẹ̀kanù pàfẹ́ òtùmọ̀ rẹ̀ nínú kòrò nínú tẹ́lẹ̀ sí ní mújìdù láyéláyé ìbáwọn sàábé tí wọ́n láwọn kọ mújúdù náà kébé yìí ayàyò yìí àwọn ayàyò wá rèké wá sí àwọn lóńgà tó pé ọlọ́run bá lu àwọn èdè kan tó ní agbára tó gbé arabic bò bíi lọ́wọ́ Muhammad sọ̀sọ̀lá ọ̀pọ̀lọpọ̀ tẹ̀síwò àwọn sílẹ̀ ní pé aníbùkátà sí tànẹ́bí tá a ṣe ilé ìdàpẹ̀rẹ̀ ọ̀kan ṣe aláàbò wájú ní ọ̀la àmọ̀tẹ́sọ̀ وعلى اله وصحبه وسلم Ah, aago mẹ́fà gẹ́gẹ́ la máa dún ṣọ́ bóyá dé nǹkan tábà náà náà Ìlọ́pọ̀lọpọ̀ ẹ̀rọ ẹni tó fẹ́ kírun tó sàbò bọ́yá kò símọ́lá sí ní tí tó fẹ́ kírun mú àbí ó wá gbé ó wá fáfá tàbí mẹ́ ó bá tí tàbí mẹ́ ṣe ìgbàgbọ́ wọn agbó ló bá lójú agbó ìgbìyànjú tàbí àwọn ẹgbẹ́ agbára láìlú títàrí Okay. Okay. Ìkálásì bá ti tó ń gbà yẹn, áṣì bá ti tó, ó ti di náà. Tó bá wù ú, ó lè bá wọn kí jẹmọ́ra tó máa jẹ́ nẹ́sílà fún. Àmọ́tásùlò bá ti tó, kó padà tó wá fẹ́ kí irun jẹmọ́ yóò tó kí lásìkò táwà yìí áásì ò tí wọlé tí tàṣí o lásìkò tàwà yìí So wípé òye tí wọlé tàṣí ó tẹ̀ wọ́n bí 5 to bí 10 to the government wọlé díẹ̀ àwọn 5 tàṣí àti tàṣí náà ó ti wọlé ẹ́ ah. eh? sáré ok tẹ́lẹ̀ fẹ́ sọ náà nù so ìdí ìdákùnlá fẹ́ràn láàrín náà wà pé àṣìyẹwáyé pàtàkì sọ̀rọ̀ bí a ní 5 tàṣí so bí stéèkì so bí àwọn ẹgbẹ́ tí wọ́n bá jẹ sàárì bí aago márùn-ún tí wọ́n ti ń kọ́lá jẹ́ ní mẹ́wàá ẹ máa dá sáré lórí ẹ̀yẹ ẹ máa dá sáré lórí aago márùn-ún àti kọ́lá jẹ́ mẹ́wàá lásìkò táwa yìí o wọ́n yàtọ̀ síwájú díẹ̀ o tó padà wẹ́yìn o bí ìbá ti jẹun gbígbà wọn ni fún ìjọba ti délé ọmọ mi àdúgbò agbára yìí so ṣẹlẹ̀ sọ́dọ̀ ọmọ ọmọ sí ọmọ ọjọ́ ti lọ àbá ẹ ẹ wí dẹ́rọ̀bì dẹ́rọ̀bì dẹ́rọ̀bì ọ̀dọ̀ kò ní ẹgbẹ́ ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ náà táàfẹ́ ló pé nínú kọ́ sẹ́gbẹ́ àwọn kò sí ọ̀nà tí ní ẹ̀ẹ́dẹ́ tí ó ọ̀pọ̀ láti ọgbà lè kí lásìkò wọ́n kọjá lọ wọ́n yẹ wá fún àgbò àwọn mọ́tò mọ́tò wá gbọ́ mọ́tò nàìjíríà sí lórí Fa ìrún mọ́ ìrún sáré tí wá ti wá lọ fá kátó tí mọ́tò sọ̀kalẹ̀ fún àwọn ẹ̀sìn yóò ṣẹ́ rí ọlọ́run ọba ó gba àwa ọlọ́run ń gba àwa lọ́dọ̀ àwọn ẹ̀dá àmọ́ níbi ìrún àwọn tọ́lọ̀wọ̀n bó gbà níbi ìrún ni pé bóò lọ ṣe kí báyìí báwo lọ ṣe kí báyìí ó ń la wá tọ́lọ̀wọ̀n bó gbà ó náà afẹ́fẹ́ sọ̀rọ̀ pa ilé yìí wọ́n ni àwọn àálùlẹ̀ àdáà

lásìkò tẹ́yẹ ah, kí yẹn kí ọ ti wá kírun báyìí in tó jẹ́ kí báyìí òun lè yọ ọlọ́run báyìí wọlé àmọ́tẹ́ bá rọ dìlé inú yẹn lásìkò rẹ̀ bí kọjá bẹ́ẹ̀ bá sọ ìdíjẹ́ bí kí bá ọlọ́run nígbà wọlé ọmọ yà ẹjẹ́ fún ilá pẹ̀jú ẹni tó wà ní mọ́tò tásìkò ń wọlé fa àsìkò wọn fi jáde omi tó wọlé omi tó fẹ́rọ jáde gẹ̀tán sẹ́gbẹ́ àrùn irun àkọ́kọ́ta kọ́kàn ni àgbẹ̀ kọjá kọ́tánù èèyàn wá délé wá ń kí wá dá lè kìí àmọ́ kí tí ó lọ kí àyílà ní aago mẹ́fà ah. ìbọn rí pé mọ́tò wà sí mọ́tò kan lóòótọ́ ọ̀nà òkan náà èyí wọ́n mọ́tò dókò dúó wọ́n tẹ́ pé kásọ̀ lérí ẹ̀ àwọn ajá mùsùlùmí náà ẹgbẹ́jà náà kúnu kúkú ni wọ́n máa ń dá ara rẹ̀ lọ́pọ̀lọpọ̀ trọ́pítà mọ́tà máa ń lọ àwọn ajá lọ rìn wọ̀lú mi ó èyí máa ń sọ́ ìgbé àwọn táwọn pọ̀ ní mọ́tò àwọn mùsùlùmí ni bóyá tó gbé ẹ̀yìn àdúgbò máa ń lọ ẹ̀rẹ́ ìwájú náà ní o lóṣà máa ń rí àwọn àwọn mùsùlùmí ni ó ṣẹṣẹ ikú ìkẹ́lẹ́ máa ń dàmú gbogbo wa ìkẹ́lẹ́ máa ń dàmú gbogbo wa àwọn tó ń ya ẹ̀ràn náà bọ́nú wa ẹ̀yà kí òun ọ̀hún wíwá ìdí ẹ̀dẹ́ ẹ̀lọ́dà àwọ́tọ́ ni ó pẹ́ bá ti pé méje dírẹ́bà ogbò ó sì ṣe dírẹ́bà àdẹ́kò náà gẹ́ tó náà bá bàrá wọn a máa ti wá gbọ́bá wí àwọn ẹlẹ́ hàn nínú àìwá dírẹ́bà àfẹ́ àwọn tó rẹ̀ nìkan tó wí tí ẹ̀mí ti wí ẹ̀mẹ́ta ẹ̀dàpọ̀ ẹ̀jẹ́ ká dáwọn lóò ẹ̀dàpọ̀ ní ẹ̀jẹ́ ká dáwọn lóò ẹ̀jẹ́ ká dáwọn lóò ẹ̀dàpọ̀ ẹ̀mẹ́pẹ́ o ẹ̀mẹ́pẹ́ o olóòsàn ẹ̀lọ́sí ti ẹ̀nẹ́ tí ó bá wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àbátẹ̀ nìkan dó wọ́n yàtara wọn ògbó náà ni àsìkò yẹn a sì wà ní mọ́tò sábà pé ó kú bí 5 minutes àti ẹ̀dùgbó tí ó fi kọjá lọ láti gbogbo fi kọjá lọ àbí àti ẹ̀lẹ́lẹ́mítà lọ gan náà ìgbà yẹn èèyàn alẹ́ kí òun ìyẹn yóò wá kírun ìyẹn yóò wá kírun mọ́tò lásìkò táwa yìí èyàn ń kírun ẹran pléèrè lásìkò táwa yìí ẹ máa kírun nínú nínú kí nìyí nínú omi nínú ọkọ̀ ojú omi so yóò ti ìbéèrè tẹ́lẹ̀ máa béèrè pé a sì máa kírun mọ́tò mo pé ọkọ̀ ojú omi ayé yìí pé a sì rá máa mọ́ bí kíbúlà kọbára nù ọkọ̀ ojú omi ọmọ ọdún lára kiri ọkọ̀ ojú omi sì lè wà mẹ́tẹ́ yóò lò ju oṣù mẹ́fà tí ò ní àdúgbò nù rẹ̀ abẹ́ẹ̀kọ́ sọ́ọ̀ ní kí lóṣù mẹ́fà náà so wà lẹ́gbẹ́ ìgbé ìtàgbà bẹ́ẹ̀ tí a ti wá kíbùlá àti wá kíbùlá ní sí ìbẹ́ni ọdún ó sọ lẹ́ẹ̀kẹ́rẹ́ àwọn sàbẹ̀ Muhammad pé wọ́n padà bẹ́ẹ̀ lọ́wọ́ àbúlé ọmọ ọmọ ìgbé ìgbà tẹ́ ń kírun tẹ́ wà lójú ogun tẹ́ ń ṣẹ́ sí ń já tẹ́ sí ń kírun bó lẹ́sí wọn kíbùlá wọ́n mọ̀ ọ̀rọ̀ kíbùlá lélẹ́ yìí tẹ́ ń já lọ́wọ́ wọn kíbùlá káàkiri so ẹni yóò wá kí nínú mọ́tò nígbà wọn òdìdá tó máa béèrè káàkiri mọ́ sàrẹ̀ olùgbà wọ́n bá béèrè ọsọ́ wá kí nínú mọ́tò ọ̀tí ẹ̀dìdé ọ̀rùkú kọ́dà ọ̀sàlọ́lá gan-an ah. kásìkò mọ́ bọ̀rọ̀ tó gbé mọ́tò mọ́ wà ní nítorí pé àsìkò wọ́n sì ti bọ́ kí n tó kéde ní tó jáde mẹ́wọ̀n ọlọ́run gba àwáwí rẹ̀ nígbà wọlé fún wa ó ti yé wa lẹ́sìn سبحانك